ẹni àkọ́kọ́ níkẹ́ ṣòdẹ̀kẹ́ owó oṣù owó tẹ́ kó máa mú sápò mo fẹ́ ra nǹkan báyìí mo fẹ́ ra báyìí tí ò ní wojú olójú mo dúpẹ́ adénúgà àfọlábí ṣòdẹ̀kẹ́. fún ti àwọn arúgbó wa àwọn màmá bàbá fẹ́ pé wọ́n ti pé ọmọ ọgọ́ta ọdún sókè tí gbogbo àdẹ̀ ń gbàdúrà pé ọlọ́run àjẹká náà ká tó bẹ̀ ká jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ orí a ní fẹ́ máa dárúkọ yìí a náà á wá láti gba oúnjẹ tiwọn àti owó tí wọ́n máa ok oúnjẹ tí. wọ́n ní wọ́n á wá láti wá gba owó tí ọmọ àmúsá pò wọ́n wá nìkan tí ń wo àgbàlagbà láti rà mo fẹ́ ra ògì ní àárọ̀ àti àkàrà àbí mọ́ínmọ́ín ẹ̀hẹ́n wọn ibi tí wọ́n lè fi sí. màmá wa Felicia Dauda màmá wa Alice Ogundipẹ̀ màmá Ellen Joshua. ìyá àgbà àjọkẹ́ àṣòròbí màámi àbẹ̀bí òkédèjì màmá mi ọmọtọ́lá ní olúwọlé màmá mi Victoria ọ̀kẹ́ ìyá oníṣu. papa mufutau òkèlẹyẹ wọ́n ti ń bọ̀ pa mufutau òkèlẹyẹ ẹ fún ọ ní àtẹ́wọ́ màmá Felicia Raji màmá Ọlọ́run Èlíjà nìyẹn. àti màámi ọ̀dọ̀fin Florence. ẹ ṣe púpọ̀.